رحمته ورحمته ورحمته ونعمه ذلك وراءنا واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إلا أن أوصى ابنه بإقامة الصلاة قال يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور فإن الله سبحانه وتعالى قد فرض على هذه الأمة خمسين صلاة ثم خصصها بخمس هن خمس وهن خمس وكما ورد هذا من صاحب النبوة صلوات ربي وسلامه عليه وهذه الصلاة ركن من أركان الإسلام كما جاء في الحديث عن ابن عمر رضي الله تعالى عنه وارضاهما وهذه الصلاة شأنها عظيم وأمرها جلل وقد كان أصحاب رسول الله صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة كما جاء لا في السنة إلى الترمذي من حديث أبي الشقيق رحمه الله رحمة واسعة وهذه الصلاة هي آه من أوائل وصايا رسول الله صلى الله عليه وسلم الصلاة الصلاة وما ملكت أيمانكم كما جاء من حديث أم المؤمنين أم سلمة رضي الله تعالى عنها وأرضاها أمة الإسلام إن رسول الله صلى الله عليه وسلم قد رفع ذمة الله وضمانه وأمانه عن كل رجل مسلم سمع النداء فلم يجبه جاء هذا من حديث ابي هريره رضي الله تعالى عنه ان رجلا اتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله اني رجل اعمى لم اجد احدا يقودني الى الصلاه فاجد صاحب لي ان اصلي في بيتي اجله رسول الله صلى الله عليه وسلم بذلك فلما ولى الرجل دعاه الرسول فسأله سؤالا عجيبا عظيما هل تسمع النداء قال نعم قال فأجبه هل تسمع النداء لذلك قال رسول الله صلى الله عليه وسلم من سمع النداء فلم يجبه فلا صلاة له وكذلك جاء في قصة إثبات بن مالك ومع مالك بن دخشن بيوم من الرحمن سنتطرق إلى هذا الحديث عند شرحنا بلغتنا إن شاء الله تعالى فقد فرض على اخوان المسلمين اترى ان يكون جرات كلفان النبي صلى الله عليه وسلم ان ترى فرقنا رجعت الخطوان فروض عن الرسول النبي بعد تعليم ولا أكيد وعلى المحبة يا وانا فلما توقع فالقعد النبي صلى الله عليه وسلم بتقول القيامة الله سبحانه ó ń bá ní sọ̀rọ̀ nípa Lukman gẹ́gẹ́ bá a wà lẹ́nu ẹ̀ láti fi túbà tó lé ní ogún Lukman Hakim Lukman ọ̀gbọ̀n ó ń bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú iṣẹ́ fún ọmọ tó jẹ́ ọ̀bọ̀ kan lẹ́yìn rẹ̀ ọ ń sọ ìdí ìwọ̀ òbí fọ́mọ rẹ̀ ìṣọ́ra fún àbòsí bọ́bá ti ma àbòkéré abẹ́yàn fi pamọ́ tí ìfẹ̀tẹ́ ìyàrá òkúta lọ pamọ́ sí orílẹ̀ ọlọ́wọ́ bó mú jáde níjọba ìfìyàmà báyìí lẹ́yìn náà ọwọ́ adé bí gbòǹgbò ní o náà ni ẹ̀kọ́ ọmọ ti sọ́lá ìmá kírù fọ́lọ̀pọ̀ sáálá ibi ìlàbọ́ nínú ìjẹjọ káàkiri ń fọ̀rọ̀ bọ́ọ̀ lórí rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n lè kí n sọ pé ápùlù sọ́lá ìyàwó lẹ́yìn ìrọ̀ máa ní ápùlù sọ́lá máa kí n fún àwọn subhanahu wa ta'ala irú yìí ó ní àtìlà àdìwàkúdà bẹ́ẹ̀ àpùlù àwọn òun ní ìṣòpọ̀ kẹ́kọ̀ọ́ tó pọ̀ láàrin ẹrú àti àwọn subhanahu wa tó di àdẹ́dà rẹ̀ irú yìí aṣọ díẹ̀ nípa àwọn ìmà tó so máa ní ìjẹjọ àtúwọ́n tẹ̀síwájú lẹ́yìn lára àwọn ìmà tó so mẹ́ ìlú alẹ́bìsọ̀ sọ́lá ìrọ̀sọ́lá nínú àdíkù sí mẹ́mí àti ìmọ̀mọ̀ ahmed bawa fi musnad wa abu dawud fi sunan wa bayruma min hadithi sauban maula rasulillahi sallallahu alaihi wasallam sauban ya hadith ó sọ̀rọ̀ wá ní ìsẹ̀kínú wàlàǹtùkù ìsẹ̀kínú wàlàǹtùkù wàlàmù àtàkọ́rọ̀ àmàlùkù sọ̀lá wàlà yòókàtìlù aláwùdú ìdíkàwé ìlọ. ìsẹ̀kínú wàlàǹtùkù ẹ̀rọ ọ̀dọ́ lélẹ̀ ìtọ́lọ́rọ̀ ìyàmà ẹ̀mọ́ àwọn ẹ̀mọ́ ìdíkàwé ojú ẹ̀bá ti bẹ̀rẹ̀ náà lẹ̀ parí ẹ̀ ẹ̀dúró déédéé ṣùgbọ́n bó ti ẹ̀jẹ̀ tó wà láti kò solúwẹ̀ àti máa mú yóò àjẹ́sí bọ́ wà ní ọ̀sẹ̀ ilé wọn náà rẹ̀ lójú wọn láti lẹ́yìnlẹ́yìn ẹ̀ẹ́dẹ́ ìjẹ́lẹ́jẹ́ ti rẹ̀ ẹ̀ẹ́dẹ́ ìyànjú ni ibi ìgbìyànjú àti ìjà àníyàn yìí lọ́lọ́ ọ̀bọ̀ òfìgbà ṣùgbọ́n ìtẹ̀kìrù ẹ̀lọ́gbọ́dẹ́dẹ́ wà láti tó ṣùgbọ́n ọtụtụ sì bẹ́ẹ̀ tẹ́ ẹ bá bẹ́ẹ̀ ní kò wá wá yàmù ánà fáyọ àmàlì kò sọ̀rọ̀ ẹ lọ rẹ̀ ẹ lọ́wọ́ pé ya lóore jù nínú àwọn akẹ́kẹ́ àmà tó ń gbúdọ̀ àwọn ìkànnì ni ìrún wà olùdíyò orin ìrún wà wà àtàwọn àtàwọn àmàlì kò sọ̀rọ̀ ẹ lọ rẹ̀ ẹ lọ́wọ́ pé ibẹ̀ ni ìrún wà láìláì lọ́pàá Assalamu alaikum àwọn obìnrin lókè tí wọ́n jọ tọ́pa ogun fáàmù nínú kí àwọn obìnrin tí wọ́n pa ogun fáàmù wọ́n bá ti tàhámọ́là àmà tẹ́ lẹ́yìn ìrún tó lára lóò ó sì ní ìtàkà àti gbé àti sí ìlòrí àti èmi onílàájú nínú àkọ́kọ́ kí àwọn obìnrin wọ́n jọ ọ̀pọ̀ bá ti sàkámọ́là tí wọ́n pa wọ́n bá ní oní court náà náà wọ́n yà wọ́n àwọn ọ̀rọ̀ àmọ́lẹ̀ ìfọ̀lá àmì nínú àwọn akẹ́kẹ́ àti oṣù ọ̀gbọ́n olùsọ́wà. Irú ẹgbẹ́ ọ̀gbọ́n olùsọ́wà. Irú ìlú imani utoro wa Mungu mwenyewe. Mungu yeye ndiye mtoa wa leo àbẹ́ bá dáná lọ kí ọba kan wọ́n ti gbogbo àwọn ọ̀rẹ́ tó lò ọ̀rẹ́ tó lò ọ̀rẹ́ ẹ̀ka lò ọ̀rẹ́ tó lò ọ̀rẹ́ tó lò ọ̀rẹ́ Ẹ̀jẹ̀ bá ti gbà wọ̀nyí wà láìpẹ́ ní àwọn ọ̀rẹ́ tó ti gbọ́. Ẹ̀rọ náà máa ń sọ pé ó ń gbòòrò ní ọ̀rẹ́ òun ẹ̀rọ tó sọ pé ní ọ̀rọ̀.

ọgọ́ta lórí àgọ́ta tí orí ọgọ́rùn-ún wà ní ọ̀sán ọgọ́rùn-ún pẹ̀lú. Níbo ló fẹ́ wá ọ̀rọ̀ ìlú ìlú lórí òkèèrè wá sí مباشرة يجي للعمل هو نقول مباشرة سبحانه وتعالى دي البحثة المتابعة تنظر على ويجي للجنة سمع الله سبحانه لكن فقط الجنة للمجد ليه تعالوا فلو وانجي كاي كاي كاي كاي كاي كاي كاي كاي كاي كاي كاي كاي كاي tí ó bá máa àti àti ìjọba ìpínlẹ̀ ọlọ́run wà lókùn bèrè ọlọ́run wà ní lókùnà ọ̀hún mo sọ ìmá ọ̀hún tàbí ṣùgbọ́n lágbàá ní ìjọba òun ti ṣáàmà ìdí tí mo fi inú kiri nínú ẹ̀mí ìbò àwa tí ìgbìyẹ ti fún ìjọ Irú yìí, ó ní àwọn ọmọ ábà ìjọba pẹ́ àlejò, ẹ ń ṣe àlejò wọn, wọ́n kọ́ ọkọ̀ ní ìgbọ̀ ọ̀pọ̀lọ́, wọ́n kọ́ ọkọ̀ ọ̀pọ̀lọ́ nítorí pé ìwọ́n máa ومن يدرك الله سبحانه وتعالى أوامره أنا يسمى الله الرحمن من صلى الصبح هذا الحديث من حديث يوسف ابن عبد الله أخرجه مسلم رضي الله عنه قل من صلى الصبح فهو في ذمة الله فلا يتمنعه الله إن تتمنع من شيء فيريده فيحبه أنت طبعا الله ولي إمام الله فهو سبحانه وتعالى أما يسير على الصباح والنوم فهو سبحانه وتعالى سوى أن يبينما الله سوى أن يبينما ọ̀rọ̀ àwọn àpá àwọn akéwì níbi ìmọ̀ àkàrí ìwé. Bí mà àwọn àtúbà sọ̀ náà ní pé gbogbo kàrí pé sórí lórí ìkàrà òun ti lọ òsì kàrí. Bí mà àwọn àtúbà àbẹ̀rẹ̀ òyìnbó òun ẹ̀ ẹnìkan gbọdọ̀ wá ní àwọn ọmọ òkúta ìtura ọ̀pẹ́lẹ́wọ̀n àwọn àpá àlọ́ lórí ìwé máa ń sọ́yà tó kà lè mọ́tò àbúrà ẹ lè kí wọ́n àbúrà lọ́wọ́ من صلى الصبح أدرك يقين الصباح فهو في مهمة الله يعرف كل شيء الصباح وهو بالسؤال أول سنة وهو بالسؤال أول سنة من صلى الصبح أدرك الله تعالى فهو في مهمة الله وإن تنتهي لا يتعرض له أحد بالحدث أي الجنة وقال له pàtàkì. Ìtumọ̀ kejì, màlúwàlà tó wà ẹgbẹ́ tí wà fún ọ̀rọ̀ lọ́wọ́ mi ní Màlúwà tó wà ní Àyíká. Ó ti mú ọmọ àdéhùn ọ̀dọ́ tí ó láàrin àbẹ̀wò ìlú sọ́ọ̀nà oníkẹ́kì ọ̀dọ́ ó sì mú bẹ̀. Ẹjọ́ ẹgbẹ́ káàkiri òṣìṣẹ́ ìjọba jọ ìjọba wa béèrè àjọ lọ́wọ́ rẹ̀ òṣìṣẹ́ òṣìṣẹ́ ومن طلبه الله بالمعامله لعبده فطلبه بحق الله فطلبه الله سبحانه وتعالى منه فانه يموت بالله ẹni tó bá fẹ́ kó ọ̀rọ̀ òde ìfọlọ́gbàgbà mu tí wọ́n fi wá gbà wọ́n pé adéhùn lórí àṣẹ tó fẹ́ ìmọ̀ wò ibi tí ó bọ̀ ẹ̀ṣẹ̀ náà ti gbé yọ ọ̀bẹ̀ ìgbà ìgbà ìgbà ewu àwọn kan náà wà ní pé ìtumọ̀ àtọ́kọ̀ ó sì fún lórí wọ́n ní ìyẹn ìtumọ̀ ẹni pé kéèyàn bá ti dápá ọ̀rọ̀ náà ẹni ọba parí ká ẹni ọba parí náà lọ́wọ́ lọ́nà ìgbàlá bẹ́ẹ̀ ni máa lójú ọmọ rẹ̀. máa padà sẹ́yìn sáyẹ̀tì mú ara tó ní ìgbà ó bá gba ọkùnrin mú. kàdá ìrọ́nà náà bí wọ́n bẹ̀rẹ̀ ní chief of cancer ọwọ́ àti ọjà ìgbésẹ̀ ní yọ̀ọ̀nà ìlú ìgbà máa lọ sí sáyẹ̀tì wà mú bẹ́ẹ̀ bàbá rẹ̀ kúrò pọ̀ pẹ́ lọ́dẹ́ yẹn náà láti wá àti ìlọ́kọ́ ọ̀kan Ṣùgbọ́n tó kè ní pé sọ̀dẹ́ ìdàgbọ́ ọ̀kan àgbà ó ní àgbà kò ní kú ayé Mo ní mo ọ̀nà ẹgbẹ́ bá pọ̀ lọ́kàn ní wọ́n bá mú ìgbà bá dìgbà ìjọba wọlé bàbá báyìí lọ àwọn àyájọ àbúrò tí wọ́n ti ṣe orí ìgbà wo orí kò ní kí wọ́n lọ sí ẹni ò jẹun. ó jẹun gbọ́dọ̀ lọ pààyàn àyájọ ìgbàjà wọn tó ń bọ̀ wà sí ọ̀pààyàn ó tó lọ́nà gbọ́dọ̀ ọ̀pààyàn wọn tó ọ̀pá. àkókò ní ní àmì àjẹ́sà ní àmì àjọ òṣèlú àkókò lọ́wọ́ àtàkùn àjọ ọmọ tuntun náà. nítorí pé bàbá mi àtàkùn ìyàgbẹ́ àmì àbáyé sọ̀rọ̀ wọ́n ti dájú. bàbá mi ló tó òun lọ́wọ́ bí àti ìtàgbẹ́ gbogbo ọ̀rẹ́ ìtàgbẹ́ kan dàrẹ́. ìgbè ẹgbẹ́ ìṣí àbúrá ó ti wà nínú àgbo ìjọ náà. ibi òdodo ṣùgbọ́n àwọn ọ̀gbìn ní ọ̀la tó tẹ̀ náà ibi òdodo kí a sì máa rẹ̀ ẹ bá ṣe láti bá ọwọ́ àtúntò àti ìlà ó ti wà nínú ó ti di mọ́tà dídàdà ọgbọ́n tàbí ọgbọ́n kíkẹ́ ọgbọ́n ọgbọ́n kíkẹ́ ọmọ ìlú Claro que va a ser que tiene todo el toque para probar un servicio doble. Y uno va a otro. Además de la oración que tiene a mí. A mí me pregunta. Ọwọ́ mi ní Màtíńdà. Àjẹ́sẹ̀ gbogbo sáńbà ló ó ti di ẹ̀yìn ẹ̀jẹ̀ ẹ̀yìn tuntun. Tó jẹ́ pé gbogbo ẹjọ́ àwọn ọmọ àti ọkọ̀ rẹ̀.

ألف مرة رب رجل فذاك هو رجل يقدر الإنسان المال وعلى حليم مخرج من صحيح وقت الإجماع في بعض الغيب رجل صحيح رجل صحيح خاصمين كان الأحزاب على الله الصالح على سنة الفضل إن تأتي وإن تأتي شجرة تفضل وقلت ذلك وقلنا وقد تجاوزوا فجاوزوا سبع أعداء ṣùgbọ́n ní ogun òun yẹrù pátákó ẹ̀rù lórí ìdájí lórí ẹ̀rù ìwà ọ̀dá òun ìtọ́jú omi kàwà ẹ̀rù ìbáfò lòrò wọ́n wá tọ́jú orí ìtọ́jú omi ìlú òkúgbọ́n wọn ò sí láwọn ìtọ́jú ó sì mọ̀ fún àti báńkà lọ́dún àwọn ọ̀rọ̀ àwọn. Sọ́wọ́ ìyá ọkọ mi tọ́jú yóò ní kẹ̀kẹ́ ojú ìlọ́mọ̀ àwọn ìyá ẹ̀. Kò ní inú, kò ní lọ́mọ̀ àwọn ìyá ẹ̀. Ìlú ní ìjẹ̀lú pé o, Màjílẹ̀ ní ìgbàgbọ́ pé o nínú àìsí ọ̀gbẹ́rẹ̀ rẹ̀. Òwò àìsí ìlọ́mọ̀ àwọn ìyá ẹ̀. Àkọ́kọ́ sí ìgbà náà àbí ìta wà lọ́wọ́ ó ti á wọ́n láyé àná èyí tó ń láyé àná ìta lọ́wọ́ táàbí ìta ló mọ̀ náà náà mọ̀táàkì wà mọ̀táàkì wà inú ẹ̀rọ ńlá ìtìbáta àwọn ìyá rẹ̀ báyìí ojú òkúta bára àtàkàtà yóò lè máa o gbà sí ẹni tó ń bẹ̀rẹ̀. Sẹ́yìn àdúgbò kàtọ̀ kó kò bọ́ bá lọ. Kó ti dé gbọ́gbọ́ ń bú òní, ó ti gbọ́gbọ́ ń ẹrọ̀ pọ̀. Láàbọ̀ àdúgbò àwọn ẹgbẹ́ òkè ọ̀la. Ìgbà ló ń bẹ tó ti bá pọ̀ tó ń bẹ àwọn ọ̀rẹ́ wa fẹ́ ọmọ ní pọ́blẹ́mù láti lọ ọmọ náà wò rẹ̀. Olóòtú náà ìgbà tó wá ń bẹ̀rẹ̀ tó mọ̀ wọ́n jẹ́ òkú inú ilé mi owó ti mọ́ ìgbà tó ń sábà lára rẹ̀ ọba ti ní sọ ọba ada ti ní sọ fún ọmọ àkọlà ọ̀sẹ̀ ọba ọba àti ọ̀sẹ̀ oúnjẹ àti ọ̀sẹ̀ àjẹ́ ìpínlẹ̀ àǹkáàtì lọ́sọ̀ inú gbọ́dọ̀ bẹ́ẹ̀ ṣe kò rí lẹ́yìn tí òun nà àǹkáàtì lọ́sọ̀ ojú òfin máa ń yé ìlú ẹni ìgbà náà àǹkáàtì lọ́sọ̀ ẹ̀sìn wọn wọ àṣẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìlú àwọn àwọn èèyàn wa máa dùn ní àjọ ọjọ́ ọ̀dọ́. ṣùgbọ́n lẹ́yìn àhẹ́rẹ́ ìṣàbọ̀ fọ́tò wa ti jẹ́ hálà lẹ́yìn ọ̀rẹ́ ìṣàkọ́sí àtìgbà wà àṣẹ kúrúkú àti hálà lọ́rọ̀ ìlú àgbàrá òmìnir ọ̀pọ̀ wà fún ìgbàlódé òmìnir mo rẹ̀ yóò mú lọ́dọ̀ kí mọ́ lọ yá mọ́tò lọ kábàá lọ́dọ̀ gbé lọ. àti wàá jọ ويريد أن أأتي بيتي فأصلي بمكاني حتى يكون مصليا وبين الله صلى الله عليه وسلم وبكي وبكي kí wọ́n á lọ́wọ́ ìdílé ìgbà jọ kí ìgbà ń pẹ́ ìyá àwọn mẹ́lọ ọdún àti àdá ìtọ́wọ́sọ̀ báwọn yẹn ìwọ ìlàjọ ní tó wá. yóò bá kàn ní ìgbà Adébàbáàdì sọ́pọ̀ máa ń sọ́pọ̀. Àwọn ẹ̀kọ́ kan bẹ̀ tí ò ní ìdí káàkiri máa sọ́lá ara wa, tó bá ti jẹ́ pé àti ọmọ bẹ́ẹ̀ ń sọ́lá ara wa. Wọ́n fi wá sí ẹni ló kọ́ bẹ̀. Ìjọba àbáyé ẹ̀rọ àmì sọ̀rọ̀. Nígbà tí ìjẹ́ kí a fi. Ó ti mọ̀ bẹ́ẹ̀ ni. Èkó ọmọ tó ti tó àjọ ní ma ọwọ́ àwọn owó ẹ̀yẹ owó ẹ̀yẹ yìí ẹ̀rọ ní ẹ̀rọ wọ́n bá ti tọ́lá mi ká ní àwọn ọmọ àwọn ẹni àtẹ̀lẹ́ lọ sí ìgbà owó náà sára yóò kọ́ wa wọ́n lè máa ti bá wà ní ìgbà tó ti wọ́n ti tó ẹni bá ti àwọn ẹni náà ẹni ti àgbà ti ká ìlú ìlẹ́yìn bẹ́ẹ̀ ká lè tó mọ̀ lọ́wọ́ jókòó yóò bá abẹ́rẹ́ àwọn àtijọ́ ní lọ́pọ̀ wá sí ọ̀nà ìgbà ìyàwó lọ́wọ́ yìí. Ijó tó yóò yóò bẹ̀rẹ̀ láàbọ̀ wá inú inú inú inú inú láti ìwà lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀. Ṣùgbọ́n wọ́n máa ń kéde ní wọ́n

ọ̀sán wọn. Ìyẹn náà fa ìdí àjẹ́ ìfòfin òmìnira torí pé ìbáàbò láti òmìnira wà lè wà bá sí ọ̀rọ̀ kí ìbúgbẹ́ ìdí máa ṣe àti wà mẹ́rin. Ìbáàbò sọ̀rọ̀ torí pé ó máa máa ń fi ọlọ́run. Àwọn ìṣòwò ìtẹ̀lé àtàkọ́lùkù àjùmọ́lì tí wọ́n rán yẹ̀ ní ìfẹ́ ọwọ́ akẹ́kọ̀ọ́ tó ń bọ̀ náà lọ torí pọ́pẹ́ àbájáde ẹgbẹ́ ọ̀rọ̀ tí kò lè ní. ìlànà àtàkọ́kọ́ àtìlúwì. Ìṣèjì àti ìwà ní ìpàdé ọdún ẹ̀yìn òní máa ń mú ìyàn bá ìṣẹ̀lẹ̀ rẹ̀. Ọ̀rọ̀ wọn sọ ìpàdé ìlà ọ̀pọ̀ ìṣẹ́ láti gbogbo àtúnṣe láti bọ̀rẹ̀ lẹ́yìn báyìí ní ìṣòkó. Ẹni yẹn sì rí ọ̀rẹ́ ẹ̀kọ́ òkú lọ́wọ́ ó ní kókó nǹkan owó àjẹpà twenty five thousand. ọmọ ní ọdún òwe ni o two thousand ọ̀rọ̀ àti káàkiri ní ìpàdé ìrìn ìgbọ́n ti bẹ́ẹ̀ ti sọ bẹ́ẹ̀ lẹ́nu ó gbọ́ ọ̀kan ní. Ah! a oríṣi àwọn àti ìjọba òun náà wà wọ́n sọ àwọn àbúrò ẹ̀wù mọ̀ mọ̀ ẹ̀ kí bá bẹ́ẹ̀ kú ìlú o gbogbo tó fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ náà wọ́n jẹ́ báyìí kó lè kó lẹ̀ ṣùgbọ́n kò sí nínú ìgbésẹ̀ kékeré ní ìgbàkúkà ìtọ́jú jẹ́ ọba kúkà ìtọ́jú jẹ́ ọba fún alẹ́ ọba ọ̀dọ́ ọdún bá kọ́wá wọn bóòlù tó fẹ́ kí kò láyé báwọn ẹni lọ́dọ̀ kò lè ní ìlú gbára kí lóore báyìí báyìí báyìí lọ́dọ̀ bá wọn láyé ọlọ́wọ́ tó sọ lẹ́kọ̀ọ́

àbúrò àjọ bàbá yẹn ló yọ yọ tó ṣe ní láì yọ wà ẹgbẹ́ tí máa ń sọ jáde náà ẹni tó wà. Ìdílé lóru ní gbọ́dọ̀ ti máa jẹ ìdúgbò àkókò àbúrò rẹ̀ wò. Ah, ọjọ́ máa ń wọ yìí. Sọ́kùn, bíbu wọn lọ́wọ́ àtàkùn, èdè ló ń pa mí. Àtìyàwó àwọn ọmọ ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta láti sàmójú fún mẹ́rẹ̀ ọ̀dá ó sì sọ̀rọ̀ tó dáadé ní tó wà lọ́wọ́ tó lè wá ọ̀dọ̀ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ wá ọ̀dọ̀ tó láti ní ọ̀dọ̀ rẹ̀ tó wà ẹgbẹ́ òní wa ti ẹ sí owó láti fi ṣe ẹ̀ṣọ́ ọmọ rẹ̀ ọmọ tó mọ̀ máa ẹgbẹ́ ọmọ tó mọ̀ máa ń bẹ́ẹ̀ yóò fà wọ́n ọjọ́ ìṣẹ̀lẹ̀ ọjọ́ ìṣẹ̀lẹ̀ ọwọ́ ìgbà tó lọ tó mọ̀ lọ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀dà tí ó kọ́ ní ìrìnàjò tó bá ti sọ́kù sí kó o bí ó ìjà fún ìjọba wá sí. àjẹmọ́ àgbọ̀nà yìí àjàfà àgbọ̀nà yìí èsù pẹ́kọ̀ ọ̀pọ̀ wa ti ṣe ilé nígbà táwọn àwọn olùkọ́ kò tó lè máa wọlé àtòyá tí a máa yẹ fún. ṣùgbọ́n ní wọ́n bá ẹ̀ka ìgbọ́ òun ní máa kò sí ìjọba ìjọba Ọmọ ìrọ̀ ọ̀la, ọmọ ikú ọmọ bẹ̀rẹ̀ rẹ̀. Àdínkù náà, àwọn ọmọ, àbúrò ẹ̀kọ́ àti ẹ̀rẹ̀ ẹ̀ta, ọmọ ní ìjọba tó wá náà. Àwọn àbọ̀ àyè àgbàgbọ́ pàtàkì ní ìdí máa ń fi náà tí ìjọba ti ronú ra ó wá bẹ́ẹ̀ pé àkókò ẹ̀rọ kékeré máa ń sọ táwọn àìsíkáwé ìdí ẹ̀rọ lẹ́yìn ìjọba rẹ̀ bàbá wá sí ilẹ̀ sábù lọ́rọ̀ kẹ́kọ̀ọ́ ọ̀nà òyìnbó tọ̀ padà bó ṣe ní wọ́n ti di òyìnbó ọ̀lẹ́dọ̀ níbi rẹ̀ ṣùgbọ́n bàbá ọmọ ẹni tó fi ilẹ̀ ọ̀nà ti fi rẹ̀ bí ìdẹ́ máa ń ṣe pé ọlọ́kà rẹ̀ ó náà lọ́kà rẹ̀ tó lọ́ ọwọ́ àgbà ìmọ̀ àti ọgbà òṣìṣẹ́ ọwọ́ àbúlé fani ìlú wa ọ̀rọ̀ rẹ̀. Ṣé ìjọba wa lọ bẹ́ẹ̀ kí bí ọ̀rọ̀ àbọ̀ sí ara rẹ̀ wù lẹ́yìn lè lẹ́yìn ọ̀sẹ̀ tó padà. Ọkùnrin wọn ni ọwọ́ àbọ̀ ó sọ̀rọ̀ sí Ó máa ń fi lẹ́jọ́ ìjọ lẹ́yìn lọ́ba ìyá yìí. Bí ọ̀sọ̀ ọ̀sọ̀ yìí, fún ọjọ́ ọ̀rẹ́ tó tẹ́lẹ̀ àdéhùn àwọn ìlú tó ìdí ọ̀rọ̀ yóò fi ẹ̀kọ́. Ìdáyé, àlejò àbáfẹ́lọ́ ọ̀rọ̀. Ó lè fi ìṣòro ìdá. Báyọ̀ ìṣá ọ̀rọ̀ tó. Wọ́n ní wọ́n náà lọ́wọ́ ẹ̀kọ́. Ọjọ́ ìgbà wọn, ó ní àjẹ́ òwe. Ó máa lo ọ̀dí yọ̀. Ọ̀dí yọ̀ kan lẹ́yìn. Àwọn àgbẹ̀ yọ̀ ọ̀dí yọ̀ ìgbà tó jẹ ní àkíyà ní ọgbẹ́ àkíyà àmọ́. Àdúgbò ọgbẹ́ yóò wọ́n pé ó jẹ àdúgbò ìwà ọ̀gá ìgbà ìsísí àgbẹ̀yẹ tẹ́ ẹ bá ti àgbẹ̀yẹ ìwà tó yẹ. Iṣẹ́ ẹ bá jẹ́ ìwà àti ọ̀pọ̀ àwọn ìlú ayé láti ìwọ̀n tó ti sọ sí òun náà. Olùbàdàn ti dáhùn náà ní àtàlẹ́ ibi ìgbà. Ṣùgbọ́n bí a ti lè lára òjò, àwọn ará àdúgbò ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà àṣàrí àgbà. Yóò bá wọn pọ̀, yóò fi pọ̀. A ní ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀kọ́. Ọba ti ajẹ́pẹ́ ìhun náà sílà, a máa ń kí ìjọba ìgbà míì ṣùgbọ́n kèé ṣe ìrún táàmà máa sọ pé àfisọrí ẹ̀jẹ̀ awájú bẹ́ẹ̀ làwọn méjì àwọn ọmọ kọ́ bá bá tún máa dùn náà àti ìtọ́lọ́pẹ̀ ni ó lọ sí wà tó kù lọ́sùn lọ́sùn wáyà láti fi ṣètò oṣù náà wọ́n wà lọ́wọ́ ìyàmọ́ àbòmítọ́pọ̀ tọ́pọ́lá wọ́n da ẹ̀ràn kẹ́rọ̀nà tó wá bọ̀ tó ní olùdó wa àwọn wà dà gẹ̀kí ìmọ̀ gẹ̀kí ìdílé náà náà tó ní twenty four by oúnjẹ wọn ni kàlọ́ tó bọ́yá ọ̀gbìn lápẹ̀rẹ̀ tẹ̀yìn ìta tó ti bẹ̀ tẹ́ wá fún wa wọn ìmọ̀ ẹ̀ràn lórí náà ọ̀rí ọ̀dìrọ̀ tọ́lá jẹ́ wípé gbogbo àjẹ́kọ̀ọ́ ojú ọ̀rọ̀ ìyẹn dáhùn pẹ̀lú kí ẹ wá lọ tí èyí ti pé wọ́n ti kọ́kọ́ ọmọ ìrọ̀rùn ẹran tí mo ò ní ní ọwọ́ tẹ̀lẹ̀ tí ò tí mo bẹ̀ kò ní ẹgbẹ́ ìgbà àbíjà yàtọ̀ ní ìgbà ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ èyí ò sọ pé ìbẹ̀rẹ̀ èyí lọ́wọ́ ṣùgbọ́n bá ti ń sọ̀rọ̀ ọ̀bá lẹ́ gbogbo táwọn àrẹ ká náà wọ́n máa ń tẹ̀lé gbogbo jẹ ó ti gbogbo jẹ. Bẹ́ẹ̀ni wọ́n lè lọ sọ lọ àwọn ìgbàgbọ́ àwọn àbúrò ní pọ̀ nínú ìjọ pọ̀ wá bẹ́ẹ̀ láti ká jẹjẹrẹ àbúrò ìgbàlù ìjẹba àbúrò ẹ̀jẹ̀ tó pọ̀ sí lọ́wọ́ náà ẹ̀yà àbẹ̀wò ẹ̀rọ àbọ̀ ẹ̀jẹ̀ bọ̀ ẹ̀kọ́ pọ̀ nígbà tó wà wọ́n wọ́n tó lè bẹ̀rẹ̀ gbogbo máa ń sọ ọ̀pẹ́ ọkùnrin wọn náà lọ àjọ ó ní àyíká tó lẹ́yìn ní ìlúkṣù àwọn mẹ́ta wá ní ìlú àwọn àwọn àgbẹ̀ lókṣù àwọn mẹ́ta wá ní ìlú sí àwọn akẹ́kọ̀ọ́ lókṣù

نصيحته وقدر محمد مسجد كل قراءة مسجد الأمر والله آية دي ما يكون الهجوم لا ما قدر أنا لما يهجم ولا ولا Bí wà lọ́wọ́ ọmọdé rẹ̀ sí, òun náà kọ́ ọmọdé rẹ̀ sí, ọjọ́ ìrìnàjò ìdíjọ́kọ̀ jù

ọ̀dà àti àyíká. Sọ àwọn ẹlẹ́rìí tí wọ́n fẹ́ àjọ máa rẹ̀ àwọn àlàdá lórí ṣe ìkàtàlá àgbà ìjọba yẹ́pùtẹ́ bí ìyá ìjọba ti máa wọ̀. Sọ ọ̀nà pé ọlọ́run ti sọ wípé 我们最近我们很安心一点这个，我当时有个人，或者是他第一次我我老师讲过，你在做人你讲过，哎你做我有有我的空间，这人家都会有做你啥，我从来没空间。哦，你在做人，你做什么了？wọ́n ní náà lọ́wọ́ wípé ẹnìkan ìmọ̀ ìjọ nínú bẹ́ẹ̀ni wọ́n náà ni wọ́n kọ́ ọ̀tọ́tún rẹ̀ lẹ́wọ́n kàbùkà lọ́wọ́ òdúgbò lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ tó wọ́n kàbùkà yìí káàkùn díẹ̀ sí ìjọ àwọn ẹ̀kọ́ tó rẹ̀ àwọn ẹ̀kọ́ mọ̀ náà tó lọ sí ẹ̀kọ́ kẹ́ nínú òkú ọwọ́ ẹ̀kọ́ tó sọ fún mi kí ẹ̀kọ́ sọ fún mi kó tó pa gbogbo pa ní ìtàn àná ìtàn wọlé ìtàn nítorí pé tí ọ̀rọ̀ àti àti yíyan báyìí tí ẹ̀rọ ìdájọ́ tí ọ̀rọ̀ ìgbà ẹ̀rọ ìdá ọjọ́ ó ti bẹ́ ó ti bẹ́ kó ibẹ̀ àtúntò ìwà ní ọjà ìyá ẹ̀sìn àhàjù àkọ́kọ́ gbogbo ẹni bá ti fi ṣàkóso ọlọ́ọ̀dún ìkọ̀ọ̀dọ̀ àwọn ọmọ ọjà ó báyìí fọlá nìkẹ́lé àdìbàdàn ó jẹ́ lọ́wọ́ àpò ṣọ́wọ́ àpò ọ̀gbà ṣùgbọ́n tó kí ní ìlò wá wípé kí wọ́n rà sí ìdílé mẹ́tò lókè àbọ̀. àbí sọ́dọ̀ ọ̀gá wọn ni ọjọ́ àlàyé ìjà sọ́dọ̀ ọ̀gá ọ̀gá àbọ̀ ẹ̀yìn ó wà lóhùn ìgbà àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá sí Àwọn Akẹ́kọ̀ọ́ ìgbà Akẹ́kọ̀ọ́ ìgbà

tí àwọn àbá àti ọ̀gá rẹ̀ wọ́n tó ń lọ ọ̀rọ̀ tó bá jẹ́ orí ẹ̀dùn nìjà ìṣẹ́ ń lọ wọ́n pè ó bóò láàṣẹ máa tó ń mọ̀ lábà tó ní déédéé distance situation tẹ́lẹ̀ ṣe bọ́ọ̀lù tẹ́lẹ̀ ṣe lọ́wọ́ lọ kí òun èrò rẹ̀ tí kò tó ká sí òní rárá ni àdúgbò ìlú ìgbò lọ́rọ̀ lọ́wọ́ apáta wà ní òní ní bọ́ọ̀lù ọ̀gbọ́n náà apáta kò ní òní rárá ni. Tọ́lá ti ilé kò ní lórí òdo kó o lọ́kùn ọmọ sí ilé. Wọ́n ní káyọ̀ àwọn oṣù ní méjìlá ọmọ ọ̀pá wa ní Mọ́ńdákà. Bàbá òbí ní onímọ̀ fún wọn. Àwọn tó bá ti sọ̀rọ̀ kàrẹ́ onímọ̀ fún wọn sọ̀rọ̀ wọn àwọn àwọn. Bí ilé ìjọba àná ẹnu àwọn àwọn òní yé ní ṣùgbọ́n dáàbì ìmọ̀ tó kò àlàyé ìwà ọ̀pọ̀ sọ. Akọ́kọ̀ àpá ní five hundred naira ìgbè ìwà ìgbà mọ́nà tó Ó rẹ̀ ní kàtí tí àgbèrè tó ń sọ̀rọ̀ sí ọ̀ ní oṣù bọ̀ kò ní àwọn. Abájẹ́lò wọ́n kìlò ọ̀mẹ́ta náà wà abájẹ́lò kìlò àtàwọ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ kí ó sí mẹ́jì kò lè fẹ́ tí ó wù. Tó ń microphone tó ń lórí rẹ̀. Olùdókòwò ti sọ̀rọ̀ kò sẹ́nu lọ́rùn náà. Ẹ kò yẹ kí microphone tó di abẹ́rẹ́ sábà. Ẹgbẹ́ àkejì ẹgbẹ́ bá sọ̀rọ̀ yóò jẹ́ kí ohun ẹ̀sìn ní ìsàlá ánájì àti ìyá wà Gbogbo tó ní bá ti pẹ̀lú àjọ afẹ́fẹ́, dáàbò dáadáa bàbá sẹ́yìn láàrin ìlú kò tó ní sí. Àyàfá àtẹ̀kùn àjà múfẹ́sì gbogbo yóò ẹ̀dọ̀ nígbà ìlú. Sáà wọ́n fẹ́ mú rẹ̀ àtúbọ̀ orí léde gbogbo mi máa ń gbọ́ ìjọ wà sí ọlá tìtù náà. Jùmọ́ ẹni tí abájọ́ ìlú mọ́tẹ́lá bá ní. Àwọn ọmọ wa wò pé títí láti fi sọ pé kí àwọn ọ̀la tí ní káàlà àpapọ̀ náà àwọn wá gbọ́ ìrọ̀rùn wọ́n bọ̀ èrò àbẹ̀rẹ̀ kan ìjẹ́bí tó náà wọ́n ṣe ń jẹ́ wọn àjẹ́bí náà tẹ̀lé wọn. Sábà kí bí náà ṣe wà tẹ̀lé náà.

ojú ìpínlẹ̀ márùn-ún fún ìrìnà àbí mọ́ọ̀dẹ̀ tó sábì náà lọ́bí tó ń parẹ́ kò lè jẹ mọ́ àwọn ìgbẹ̀ tí ń pápá ọ̀rọ̀ sí márùn-ún Àníyàn, Allah, Allah, Allah, ó tó wà lórí pé kò sí ìmọ̀ tí wọ́n ti gbọ́ sókè rẹ̀ láti ṣe ìlú ọ̀hún. Ṣèkọ́ àpàjẹ́ tí a máa ń pè ọ́ kò ní ẹjọ́. A ti gbọ́dọ̀ máa lọ́kọ́lá. Irú máa tí wọ́n sì bọ̀ wá dára wípé ìwọ tọ́lọ̀ ń sọ láwùjọ òní náà tó ọ̀fẹ́ ìtọ́jú ẹgbẹ́ ìṣòro ọ̀gbọ̀dọ̀ kí lé ẹwà ọ̀pọ̀lọpọ̀ bíríkì àgbẹ̀rẹ̀ wọn. Àbẹ̀wò lọ́wọ́ ṣe ṣe mẹ́rin ní àbàbà wa láì fi gbóòmù wa lọ́wọ́ ní ìgbà. Yóò wọ̀, alákòóbẹ̀rẹ̀ wọn, oníkàrà wo owó ìfọ́ mẹ́ta ìyá ìyá ìyá àti ẹ̀rẹ̀ ní wọn pa wọ́n dá ìfọ́ ọ̀rọ̀ ní ìjọlọ́dún. ẹ wà wá sí ìfọ́ wọ́n ta báwọn ọmọdé tí wọ́n bá tẹ̀lé láyé tí máa fi tẹ̀ ọ̀rọ̀ wọ́n bá tẹ̀lé rẹ̀ ní ìwọ̀n bá tó kúrò ìjọ ní ìjọba ìjọba ìjọba ìjọba ìjà ní ìjọba káfí òróró kúta tó dé bí ìrìnsè mọ́lẹ́ ìwọ̀n náà

àkùkù díẹ̀ bẹ̀rẹ̀ ọmọ ìrìnlẹ̀ ṣáàpọ̀ olùtẹ́lẹ̀ yàtọ̀ àkùkọ̀rọ̀ ọmọdéjọba àkàrà ní wọ́n bá dáadé tó bẹ́ẹ̀ náà sọ́rọ̀ fẹ́ ìrìnlẹ̀ òkú kan tó kọ́ lára tí wọ́n ti àwọn àkàrà sọ̀rọ̀ yìí mẹ́rin lọ ọmọ àkùkọ̀ náà kọ̀ọ̀tà wọn. Nígbà wọn fẹ́ kí ó kẹ́sì tó kù. Ọmọ ọ̀rẹ́ ìrìnlẹ̀ ọmọ ọ̀gá wọn dùn ọkùnrin lọ ojú wá ojú lọ títí ọ̀sẹ̀ tó wáyà wọn ni kókò ọ̀sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìfọ́nù ẹgbẹ́ ìfọ́nù sábọ́n ọ̀sẹ̀ kẹta ló fọ́ sọ́kọ̀ rẹ̀ láti ẹni kó náà mú ó ń bọ̀ ọ̀fẹ́ ìfapá mọ́tà tó ń gba ìfapá ní ó ń bọ̀ ìgbà padà ọkùnrin tí ọ̀fẹ́ mọ́tà tí ọ̀fẹ́ ikú òfẹ́ òfẹ́ nípa ṣùgbọ́n òkú ojú àmì ọmọ orílẹ̀-èdè ojú ẹ̀rọ tó ń bẹ̀rẹ̀ lórí ìlú. ọlọ́pàá ìlú ọjà kájẹ́ ìrẹ̀lẹ̀ kí n tó fẹ́ lọ́pọ̀ lọ́yìn ní ìkájà ìmọ̀lẹ́jà ìdí mọ̀ fẹ́ ó ṣòro láti sọ ṣùgbọ́n kí ni wọ́n fẹ́ ọ̀dọ́ rẹ̀ láti àwọn àkọ́rẹ́ kí lè fi bẹ́ẹ̀ lọ. àti mọ̀ fẹ́ ọ̀gbìn orúkọ ìlà àdéhùn ìyẹ̀lẹ̀ ọwọ́ ilé yíyà ìyẹ́bù ìbẹ̀rẹ̀ yíyà ìyẹn àkáàbù ìlà ọwọ́ ilé ìgbé ọwọ́ mi plastic lówó fún ìfọwọ́bà bó ṣe ń wọ̀nyí òun kò yẹ àwọn àti máa mọ̀ ní wọ́n ti wá sí àlẹ́ ìlú sọ ṣùgbọ́n kó ìwọ́n jáde ní orí yìí yùtọ̀jìrì àtọ̀jìrì àárín àwọn àwọn bàbá pé wọ́n wà wọ́n tó wọ́n wà wọ́n tó wà wà rẹ̀ ní ẹni wọ́n wà sáwọn àlàfo yìí. tí wọ́n wọ́n wà fún mi ní màá fún mi kí ló wá sáré ìjẹ̀wọ̀ rẹ̀ kí ìṣòwò máa wọlé tó lẹ́gà rẹ̀ kí ìṣòwò ní padà. ṣùgbọ́n lónìí káàkiri àtẹ̀lẹ̀ ìlú ìṣòwò wà kò fẹ́ kọ́lé láti ní ìjọba. nígbà tó ta wá ní ọ̀pọ̀ àbọ̀ 咱就把它都给，咱们就算是真不好的工作，咱就把它吧。我们讲不能，咱咱别提供商品，我就告诉你，我有花工作，专业平台的，俺们就得平台上，我把它都不行，我们这必须就能做到人家干了的，我把它做。改革开放以后，你当然了，有这把工作干了。 ó ní kò sábà bá ti bá ti ẹ̀sìn èyí tó ń ṣe ọmọ rẹ̀ ìdáhùn ní ìdájọ́ òṣìṣẹ́ ọ̀pọ̀lọ́ ìgbà sábà ìgbà àtọ́ ìṣẹ́ báyìí ìgbà àtọ́ṣẹ́ báyìí ìgbà fúlọ́ọ̀ṣì díẹ̀ ọmọ ìlú àdó àtàdó àti ìwà rẹ̀ ẹni lọ́wọ́ àjọ fẹ́ ìrùkọ́ wà fúra àdúrà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gọ́ta rẹ̀ ọmọ ní lọ bí yóò fún lẹ́kún láti máa bẹ̀rẹ̀ lọ́sí pé àwòrán ìní àrùn òmìnira ní ìgbà wa ní ìrìnà. Káyọ̀ sí àwọn ọmọ tuntun ọ̀sán àti ìdánilẹ́ náà lọ́sí wà á hábú ní àbíyá yìí ó ní kó dára sí àlejò èyí tí ó ti gbàgbà àti à tí ó fi àgbẹ̀ tí kò ti tẹ́lẹ̀ ẹ̀yọ́ sì ti lọ́wọ́ wà máa bá ṣe ní ìwà ẹ̀yọ́ rẹ̀ fọ́nà fọ́nà ilẹ̀ wà ó dá àyè lẹ́kùnmẹ́tì kí wọ́n máa ń máa ń dá ìdàgbẹ́ tó dára àbáyé àtẹ̀wé sí i ilé ìdúró náà apá àtọ̀tẹ̀ náà ti ṣe ìṣòro inú rẹ̀ tọ́lù ọ̀dàbọ̀ ìlú ọ̀dọ́ àtàlẹ̀ ọ̀rẹ́ náà tọ́lù tó yẹ sẹ́yìn náà kíra wọn wọ́n jẹ́ kàbọ̀ lè bá lẹ́sẹ̀ ilé ẹ̀ báyìí àbọ̀ àjọ náà ẹni tó lọ́nà mo ní lọ́nà ẹ̀kọ́ kíjà yìí èyí ọ̀wà olùkọ́ ẹ̀ ní lọ́dúnlọ́ ewé ẹ̀ lè nà ẹ̀ ti àbá àkọ́ èyí wọ́n fi ti wọ́n lọ́wọ́ àtẹ́sẹ̀ lọ́dọ̀ sínú àlọ́ ọjà àti àwọn ilé ìfowópamọ́ mọ́jọ́ ìjọba ibi táàbù wọn náà ti di gbogbo àyà ìjà tọ́jú ìjọba ó lọ sí gbogbo àyà ìjà àfẹ́yìn wọn nìta. Ayé ìjọba ọ̀sán yá ayé òkèlú bẹ̀ wọlé lọ́sítà. Oṣù méjì àwọn ọ̀rẹ́ àtàwọn la sua Wà ní ìyàtọ̀ ẹ̀ka. Ṣùgbọ́n tí a bá nígbà tí ẹ bá wọlé tí bá ti wà lórí ìwọ̀n tó ti bá ti hàn wọ́n rẹ̀. bí mo mú tẹ́lẹ̀ tí bá ti wà lórí tẹ́lẹ̀ lórí wọn lọ. ìròyìn náà ó ti ìyá wa ṣàkóso àgbà kí ìṣẹ̀tọ́ bá ti pàdé ọ̀hún láti ẹ̀yà ìgbà ẹ̀ ń tọ́ láti ṣe ọdún mọ́ Mọ̀tàlóhùn. Ẹ ọba kan tọ́ ọ, ẹ náà gbogbo ọ̀fẹ́ wà láì máa gbé ọ̀rọ̀ lọ ìran àti wá tàbí pẹ̀lú ìsìlámù. Irú ìwọ́n máa wá pè ó lọ ìgbà tó kẹ́kẹ́ tó wà bẹ́ẹ̀ ní ìsàmì. Ìdájí ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ ìgbọ́n náà máa ń ṣe láti ìṣúra máa ń ṣe ìgbọ́n náà máa ń ṣe ìgbọ́n náà máa ń ṣe ìgbọ́n náà máa ń ṣe ìgbọ́n náà máa ń ṣe ìgbọ́n náà máa ń ṣe ìgbọ́n náà

ìyàwó ọ̀nà sí ọkọ̀ òní. Àwọn oníṣẹ́ àwọn òfin ṣe wá lò. Ọ̀gá ìjọba ìyá ọ̀rọ̀ òfin àti fótó náà. Àwọn olùyẹ̀ lè dágbò. Ọ̀gá ìjọba ìyá ìdílé yóò jẹ. Ẹni ọ̀rọ̀ òkú àwọn awájú ni èkó sí èjì. Wọ́n lò tó so sí mẹ́ta. Wọ́n lò sáà ìjọba já ìrẹ̀kùn yà rẹ̀ mẹ́fà wà nínú wọ́n wá rí àtìwò ní nàíjíríà àwọn ìwọ̀kọ̀ bí i gómìnà náà inú ìgbéyọ̀ ọ̀gá wọn pẹ̀lú pẹ̀lú àbájáde àti pápá

pẹ̀lú nǹkan kan bí àwọn ọ̀rọ̀ bọ́ọ̀lù tẹ̀lé ẹ̀yà ló ti sọ ọgbà padà fún ẹ̀sọ́ lọ́lọ́ òru ilé ìṣẹ́ lórí ilé bí ọgbọ̀n òun ilé ìṣẹ́ ìṣẹ́ láti nù láì ìjọba ọmọ tó wà wọ́n dá mú ọ̀rọ̀ ọ̀rọ̀ tó dá sínú padà bọ́ọ̀lù kan èyí tó ti pèsè ìṣẹ́ náà ó lè jẹ́ Ọlọ́run sọ fún àlẹ́wọ̀n ìwé àpòlù sọ̀dá àdá ìdíje. Tó ọ̀pá pé kí ọ̀pẹ́ ọ̀pẹ́ ọ̀dùn lọ́wọ́ ọ̀pẹ́ fóònù ìrọ̀lù fóònù. Ìfọ́ọ̀lù láti ọ̀gá. Ó mọ̀ fún ara ìpàdé ọ̀rọ̀. Ó ní kó bá fọ́ọ̀lù ẹ̀rọ fóònù kéré àti ìgbésùn náà ó wọlé òkú yẹn nìyẹn bá a ṣe wà ní ìfẹ́ máa lẹ́gbẹ́ ní máa ń sùn ní ọ̀nà. Yọ̀ yóò fi o, adọ́ kí ló lè owó ọ̀pọ̀ ní inú ló bàjẹ́ náà ti fi ó. Ẹ̀sọ́ àwọn yóò rẹ̀ ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ọ̀sọ́ ẹ̀ka ti fi sí ìdí. Gómìnà àtọ̀pá ṣẹjọ, ìyàwó ìṣẹ̀lẹ̀ kò sí àwàdà dáadáa, àwàdà láàyè, ìgbòho láàárín ọkùnrin yàtọ̀ ìṣèbánisọ́rọ̀ àwọn ìgbẹ́ Tapi kita pun masih masih lagi. Oh, maka anda mengenal yang berada di Ada yang mungkin jadi itu apa ini? Semua. Ya, tapi ya, tuh ini. Kalau kita, kalau ada orang yang selalu kita ngomong dari mana? Ini loh, ini loh. Orang jadi aja. Kopi ada orang yang jadi wow. Masih ada kita dan kita yang musuh. Ini adalah orang yang jọ́jọ́ àtàkọ́lùkà ọlọ́pẹ̀ fún ìrọ̀rùn díẹ̀ tó lè fẹ́ àlékọ́ nílò ìdájọ́ ọ̀rọ̀ báyìí fún iṣẹ́ àwọn àná àpapọ̀ síbẹ̀ ìtọ́jọ́ wáyé ṣùgbọ́n àti gẹ́gẹ́ bí ìfọ́jú tuntun wàsílà náà kan máa ọlọ́dún àpò ìpàdé ti wà ìyàwó àmì ìgbọ́yọ̀ níbi ìrọ̀lẹ́ alhamdulillah alhamdulillah ní ẹni bọ́ọ̀lù àti ẹgbẹ́ ìwọ̀ láì ṣàlẹ́ ولا أحد من خلقه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي واصلي على مبروك رحمة للعالمين نبينا محمد اللهم ربنا قد وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد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 حتى بلغ قوله يا بني أقم الصلاة فإن الصلاة شأنها عظيم وأمرها جلل لذلك أوصى بها رسول الله صلى الله عليه وسلم أمته كثيرا وكانت الوصية بها من أو من وصايا بنوات وصية رسول الله صلى الله عليه وسلم بل هذه الصلاة هي السلع الوحيدة بين العبد وربه كيف لا كان رسول الله صلى الله عليه وسلم يرتب امته بالاهتمام بعهده الصلاه خصوصا صلاه الظهر فقال صلوات ربي وسلامه عليه من صلى الصبح فهو في ذمه الله فلا يحرمه الله من ذمته شيء فيكفر فإن ذكروا فيذكروا بالنعم هذا الحديث أخرجه المسلم في صحيح الحديث جزء من عبد الله رضي الله تعالى عنه كيف لا يكون شهر الصلاة في عمرنا ووزع في المسلم أحمد وكثير من أبو في الحديث ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم استقيموا ولا تحسنوا تقيهم ولا تنسوا واعلموا ان غير اعمالكم الصلاه ولا يحافظ على الوجود الا مسلم لذلك لما حصل الامير قوم الله عليه وسلم ورجل الاعمى يستاثر الرجل في ان يغير في بيته فاعترف لم تضرب رفع ولا عدو فساله سؤالا عظيما اتتنا بها قال نعم فقال فقال فاجبه هذا حديث رضي الله تعالى عنه وارضاه قال الله بالقران والسنه ونفعل واياكم بما فيما ياتي الحكيم اقول ما تسمعون استغفر الله لمن ولكم واستغفروه انه كان غفارا الحمد لله رب العالمين وصلاة غير مدور عباد المرسلين ثم الانتباه بالتقوى والامر بالسر والعلم واتقوه كما امركم قال الله تعالى يا ايها الذين امنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون ثم الانتباه إن رسول الله صلى الله عليه وسلم لم يأذن لرجل أعمى أتاه يستأذنه بأن صلي في بيته ولكن لتعلموا عظم شأن الصلاة إن رسول الله صلى الله عليه وسلم إليه كما جاء في الصحيح بل دائما من قصة الإمام ابن مالك رضي الله تعالى عنه وهو رجل أصيب خطره في إحدى ثم حجر بصره بعد ايام حتى النبي صلى الله عليه وسلم قال يا رسول الله اني قد حجرت رجلي فلم اجد وانا امام قومي ولم اجد من يقوم الصلاه فيكلف امراض هذا بيني وبين مثل قولي سنون الا ان تزيد الكتاب وانا بيني وبينهم الى اخر كلامي ووحي البيت فقط يسمعان التحقيق المتقيا رسول الله صلى الله عليه وسلم إلى الإسلام ثم وعده بالإسلام أتى المفرد وروى أبو بكر فلما حقق بيته جاء رسول الله صلى الله عليه وسلم عدد من رجال حجه الإمام بن مالك جاءوا في بيت وعرفوا الله وسلم كل رسوله فلما كانوا في بيت فأشار الأفراد الكفار أين تريد أن تصلي فأشار إلى نفسه وإلى زوجة من بيته صلى الرحمن وصلى الإنسان فصلوا معه ذلك صلى الله عليه ثم جاء الإنسان لرسول الله صلى الله عليه وسلم قصيرا فلما قدم هذا الرسول صلى الله عليه بدأ الناس يتطالعون بكلامه فبعضهم يجعل أصحابه يتساءلون ويتفقدون تعبان رجل فيهم ضعيف مالي ابن شيخ والرجل لم يعلم وان تنظر النبي وربك وكذا وكذا فسكت رسول الله صلى الله عليه وسلم طيب فلاحي قال عمر الانصار فسال رسول الله صلى الله عليه وسلم كيف هو يساله فقال طيب فإن الرحمن يقول أليس نشهد لنا قال أنا أشهد لك وقال أليس نشهد أن نقول الله قال أنا أشهد لك قال أليس بالخير أعتقد أن الله تحرم عن النهي من شهد أن لا إله إلا الله يهتدي بذلك وجه الله ولهذا اتخذ اتباعا مكان الرسول صلى الله عليه وسلم مصليا في بيته فلم يعرف لأحد يصلي في بيته إلا بالعذر لذلك صح الرد النبوة أنه ليس من الأنبياء ولا يجبه فلا صلاة له إلا بالحجة فمن لم يكن له ذكر فتخلف عن صلاة الجماعة ولا كثير من العلم أنه صلى حتى في بيته لا صلاة وإن صلى إليه فدخل الله من بدأ الجن الجماعة فلا صلاة له قلت لك إن هذه الصلاة تشتكي من حجر من حجر وجود المسلمين في المساجد ومن عدم إقامتها فإنها بنفسها تشتكي بيت أنها هي مما أوجب المسلمين في أوائل حياته الصلاة الثلاثة وما ملكت أيمانكم نسأل الله أن يجعل إياكم من مقيم الصلاة ومن الواقعين الصالحين لله وأن يتقبل ذلك منا وأن يريدنا تحت في الصلاه اللهم ربنا عز بك دار الدين اللهم ربنا دمر اعداءك دار الدين اللهم ربنا دمر اعداءك دار الدين يا ارحم الراحمين اللهم ربنا ربنا تصدق المسلمين واجمع شباب المسلمين اللهم ربنا ربنا اليك عز وجل اللهم ربنا ربنا تحرمنا درجة منك شرنا عندنا يا رب العالمين أمة الإيمان ما كانوا سبحانه وتعالى سبحانه بدأ في جهده وحتى ملائكته وحتى بكم قال الله سبحانه وتعالى إن الله لا يتكلم بشكل على النبي يا أولئك الذين آمنوا سلوا على المسلمين وكفروا سلوا على المسلمين الوقت المخلوق القائل بما كنا في السنة الثالثة من صلى على صلاة صلى الله عليه عشر اللهم ربنا صلي وبلغ وبارك على هذا الشيخ خاتم الأنبياء قوي الرحمن خاتم الرسول خاتم العليم اللهم ربنا صلي وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما